jẹ́ ká kọ́ mọ̀ ni pé àníbà ọ̀rọ̀ sọ́lá tó sọ ni pé ọ̀sán wàjú lè wàdúdà àlùwàlúdà ẹbí ẹni tó jẹ́ wàdúdà ẹfẹ́ ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́. a ṣe sáàrin yìí o nígbà mi kéèsì mi ta ti gbọ́ sáà náà dá sí láàrin ọ̀rọ̀ àti mi sáàpùrọ̀ náà mo láìkẹ́ náà tẹ́lẹ̀ náà mo kàfẹ́ fi ṣe tọ́lọ́ ọba ni tó wá bẹ́ẹ̀ ṣe tọ́lọ́ tó mo rí kéèsì àyẹ̀ ní problem tó wá bẹ́ẹ̀ ṣe tọ́lọ́ lára rẹ̀ ọ ní nǹkan mọ́ bá dé bí fífẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ní ẹlòmí irọ́ ni ó nífẹ̀ẹ́ rẹ̀ nígbà tó fẹ́ o kíní kan wà dé yóò aṣọ dé mo kàfẹ́ fi àṣìṣì ẹ̀ ni hmm. wọ́n náà mi tọ́ fi àṣìṣì yẹn yẹn máa ń ní àṣìṣì ọmọ ìyá yẹn mùsùlùmí lọ́kùnrin àti ní ẹ̀kọ́ ló nídìí wà dúdà bàbá wo bàbá gbọ́ fẹ́rẹ́fù yẹn tá lẹ́bi sọ́mẹ̀ ń fa òòlù ni mo bá lága sọ nífẹ̀ẹ́ rẹ̀ àtúnkàn pápákẹ́ni kíní dáadáa tó lè bímọ dáadáa sígà iná làwọn ibi tó sọ̀rọ̀ yìí náà ìpìlẹ̀ tá a fi fẹ́ ọ̀nà kó lè bímọ dáadáa fàyín ni mọ̀ká òbí kò mọ̀ ní ó mọ̀mọ̀ mo fẹ́ fi yín ṣe fáàrí lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìámù pé ìjọ mi ló pọ̀ yìí nígbà tí wọ́n bẹ yọ méjì mẹ́ta ta ló ti tó kó láti wá pọ̀ ìpìlẹ̀ ni pé àwọn ọmọ bẹ́ẹ̀ bímọ púpọ̀ kẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀rẹ̀ òsì bẹ́ẹ̀rẹ̀ ní tọ́ba nírò àkídà ẹlẹ́sẹ̀ ní iwájú ọlọ́run èmi kọ́ ni mo sọ

gbogbo ọ̀rọ̀ ọlọ́mọ kan ṣé ẹ pé ní ọlọ́mọ mẹ́jọ ní òtò máa fún lówó ká ẹ tí ìlúwọ ọmọ sùn yìí ṣe tí ìlúwọ ọmọ yìí sẹ náà èlé tó fún ni káyí pé ọmọ púpọ̀ ni èyí fi lówó ni ọlọ́mọ kan ló yẹ kó máa bu ọlọ́mọ mẹ́jọ lówó yìí tó tẹ̀ ajẹ́ kó máa ń bá rí ni pé ẹ̀ẹ́rẹ̀ ní tí ò tí ì bímọ ẹni tó bí mọ́tò wa máa bọ̀ ni ẹ̀gbá mọ́ kí lọ́kọ̀ tí níyàwó ẹ̀ ó dẹ̀ ń ṣiṣẹ́ ẹ jẹ́ kí yorùbá ń sanwó mẹ́ta nu wọn òun yóò tó máa bọ̀ sùfànàlà àríkìsí àìtú ìdí tiẹ̀ ẹgbẹ́ tó ń gbòòrò yìnyín ọ̀nà ìyẹn bùtù tó rìn kọ́tà máa ń bá sàtọ̀ kẹ́tẹ̀ nǹkan lẹ̀ kó kàn tẹ̀ lọ tẹ́lọ̀mí oróyè tó gẹ̀gẹ́rì ìsàkó ní níye wàyẹ tí bídùn nígbà yóò mú tẹ́lọ̀mí tó bá tẹ́ náírà lásán yóò mọ ibi tó ń fi sínú nílé mo lẹ́nu tó yẹ kí wọ́n náà bá ń ṣe wá bá pé ah nígbà tí ẹ̀ wá kílímù owó yìí mọ́ ká gbé ah bí iye sí òǹkà ibi tí gbàgbé rẹ ẹni tó sọ̀rọ̀ fún mílíọ̀nsì lówó tí ń sọ yìí o ẹni ìyẹn tó tún lé wàá kékeré máa gbọ́n lé orí mílíọ̀n tó lẹ́nu yẹn ni ó lé ten million lẹ́gbẹ́ yóò mọ ibi tí ń kówó sí mọ́ ìwọ́dẹ ní five naira lásán ta ìyá ti ní ẹwà kún dáadáa mo fi five naira kẹ́ síbẹ̀ mo ti wo ọmọ gbogbo ń tọ́ ní wọ́n náà ní pé àkọ́kọ́ agbọ́dọ̀ kọ́kọ́ níyùn náà ẹ̀kejì ni pé tí èèyàn bá fẹ́ tètò sọmọ bíbí wọn ní kò gbọdọ̀ jẹ́ n tó fà á ní ọ̀rọ̀ rísíkù pẹ̀pẹ́ ẹ̀rí ti dè yẹn ẹ̀rí ti dè yẹn tó bá pé rísíkù lọ fífa ọmọ gbẹ̀sẹ̀ ni nítorí ti rísíkù fẹ́ pé nǹkan míì tó jẹ́ necessity ló wá sáà tí wọ́n nú ẹ̀sìn ká ah, nǹkan yìí necessity tí ẹni tí ó sì sọ fún ọ ẹni tó mọ̀ ń pa rẹ̀ kọ́lé kó o lọ fí rẹ̀ bẹ́ẹ̀ ní ṣé wọ́n yà kí ni ìṣòlè bímọ lásìkò tó wà yìí mú. Hmm, wọ́n bóyá dókítọ̀ kéde dókítọ̀ tó kẹ́ ẹ jẹ́ ẹ sọ́ra kẹ́ ẹ bímọ ara yín ti ń wíkì o kó jẹ́ dókítọ̀ tó lè jẹ́ mùsùlùmí tó gbẹ́sìn ọlọ́run ọba yé sàn wá mara wọn pẹ̀lú mi rákà ẹni yìí wọ́n á bímọ ní táìmù kan sí kan àbójú sọ pé ṣe ah ẹ kíyèsí ó máa ó máa léwu fún o ààrẹ rẹ kàn ẹni mi ṣe bóyá ó máa ń rẹ ẹni yẹn gan wọn lóyún ká ah, irú ẹ yìí tó bá ń pọ̀ lè fa nǹkan yóò ṣe láwọn ẹ̀dí pàtàkì irú yẹn ẹ̀nà àlelo ètò ní ọ̀nà míì tí anábìlá rẹ̀ nù ní àlàáfíìlù kéèyàn máa yẹra fún rẹ ni kéèyàn máa ń súnmọ́ rẹ ni lọ́wọ́ tí jábìrì bin abdullahi sọ pé ó nà ní àṣìlù alukoran yẹn ṣe àmọ́ ṣe àṣìlù ń gbà tí anábì wà láyé pé káyí pé nǹkan ìwọ̀n ni yẹ kí koran sọ kalẹ̀ kí kò dá. ìyẹn gan atúrí inú afárò ibùnà abbas anábì wàá dùn sọ̀gì sátórí inú àdísì náà pé òyìn ẹgbẹ́ àkókò tó kú tó àtúnrí inú àdísì pé tọ́lọ́ bá ti ní yóò dọmọ ìyẹn náà bá ti júbẹ̀ lọ ọ̀tọ̀ ìta ẹlẹ́mẹ̀ ni mistake ni ẹ̀rí wọ́n yẹ pé wọ́n kẹ́lẹ́mẹ̀ ẹ̀kọ́ yẹ ká máa sọ ọjọ́ tó bá ti lóyún wọ́n lè rí pé ìgbà tó bá ti lóde má sọ pé mistake ni kò yẹ ká máa pèsè ọlọ́run mistake ẹ̀rí fẹ́ pàwọn ẹ̀dín yẹn wà ẹ bá wà lè logun àlògùn ọ̀rọ̀ pọ̀ lórí yẹn yantẹrẹrẹ ẹnu àmì tán gbà pé ó da péyàn lè ṣe tó bá nídìí nígbà pé nítorí ẹ pé ní èèyàn ìgbà tí èèyàn súnmọ́ rẹ ni ni ó tún yàtọ̀ sí ìgbà tí èèyàn ti gẹ́tù pé a ti súnmọ́ ra ah, ó mọ̀ kí èsì pé òun mọ̀ rí nǹkan oṣù mímọ́ rẹ̀ pé é ti ń fura ló tó lòun ẹ̀fẹ́ làkọ́kọ́ kò fura yóò di nǹkan àdúgbò di nǹkan ẹ̀ dìfẹ̀ǹṣẹ̀tì láàrin ẹ̀ ẹ̀fẹ́ yẹn ó kàn bọ̀tẹ́lẹ̀ ti ń fura ló fẹ́ sáré á ah, ìyàtọ̀ tó wà òkè láàrin ìgbà tó tún wá mọ̀ yẹn náà sígbà tó fẹ́ mi sí ìyàtọ̀ wà pé ìgbà tó bá ti fẹ́ mi fi ohun tí èèyàn bá lò ó èèyàn pààyàn nígbà wọn o ọ̀rọ̀ pọ̀ lórí àwọn iṣu tí àwọn fẹ́ tuntun fọ́lá wa lọ. máa sàrò wọn ní ìgbà wo ni àbí ọ̀nà olóòtú jù láti máa ṣe dùhà lórí ìjú. nam ó lè yé ó lè takúlẹ̀ lónìí tí a ti máa ṣe dùhà lórí ìforíkalẹ̀ èèmọ̀ nǹkan ká báwọn yẹn pé àwọn èèyàn máa ń mí ìsìn opportunity tọ́nà fún wọn lórí wọn ẹ̀rí opportunity bá bọ́ tán wọ́n á máa ṣe kìràkìtà kó náà tún máa fowó rà owó sì lè má ṣe é rà nígbà tí ó yẹ kọ́ ọmọ opportunity kò nídìí owó orí irun là á ti máa ń ṣàdúrà orí kí ni orí irun síbẹ̀ ládòrí ìdúrà ò lè sísá tọ́ọ̀fì bọ̀ọ̀rùn tọ́ba kábàrà kọ́tẹ̀ tó máa kí ó rárá Abu rẹ́rà àbí lọ́gbà lọ́dà rẹ̀ pé ọmọ ń dá akẹ́kọ̀ọ́ tó kí náà ọmọ ń wí ná ọ̀pọ̀lọpọ̀ kọ̀ọ̀kan fele ilẹ̀ mọ́ allah akbar ló bẹ̀rẹ̀ fati àná ni àdúrà wa táà sì dùn á lè ta táà fi ṣe wọn kọ́lọ̀ ń sọ wa kó gbàánu wa kó sọ wa ń bí aburú ṣètọ́n. bákan náà sábà sùjú ànábi nígbà tó yẹn súnmọ́ náà bá jù nígbà tó bá fi orí kanlẹ̀ ẹ gbìyànjú kẹ bẹ́ẹ̀ náà láàyè ìsùjúdù láti ìwí tó bá ní rọ̀bíyà làálàá àti ìrí méjì yìí ni mọ́mú ṣe kíni ló dìde ẹ mọ́jú tí nǹkan ojú yìí tí ó padà tó sẹ́lẹ̀ ń tí ó máa sọ pé kíní mọ́wọ́ wá ìgbàlódé gbé tiẹ̀ sí gbogbo opportunity yóò ṣe kíni yóò rè lọ náà ni. káforí rábà forí kanlẹ̀ àmì tí wọ́n á gbọ́ yé pé ìforí kanlẹ̀ gbẹ̀yìn rárá kìí ṣe gbẹ̀yìn o tábà fẹ́ kírun táwọn ẹbí fi ń kírun gan ìforí gbẹ̀yìn gan ni ó yẹ kó tún yájú ti àkọ́kọ́ lọ nítorí ìṣesí àlejò tó mọ fi ń kírun ké bí irun bá ṣe gùn sí bẹ́ẹ̀ ni rùkú rẹ̀ ogun bẹ́ẹ̀ ni ìforíkalẹ̀ náà ṣe kíni ìforíkalẹ̀ rẹ̀ ogun nírú súrì lákòjúwe yìí sì rákà àkọ́kọ́ ní ogun jù ó yẹ pé ànábì wa ń mẹ̀ntẹ́ ni ẹ lọ bẹ́ẹ̀ rùkú rẹ̀ ogun ìforíkalẹ̀ náà ṣe kíni ogun ayé pé ti ìparí ní òkúrú nítorí pé ìforíkalẹ̀ rẹ̀ náà ni ó ṣe kíni oní òkúrú gbogbo tọ́lá ni mo ń bèrè pé ṣe rákà gbẹ̀yìn ni ànábì ò là fún wa ó ní nígbà tẹ bá forí kan lẹ gbìyànjú kẹ súnmọ́ lọ ọ̀hún forí torí pé ìgbàdúrà ni àfàmọ́ kakún ara àyè ìgbàdúrà sí forí kan lẹ̀ ìjẹ́ ọ̀nà kẹta ni pé tábà fẹ́ sálámọ̀ pàṣẹ pàṣẹ àwọn olùsẹ̀kẹ́dẹ́ lọ́wọ́ ẹ wá sọ bí àwọn àbúrò nǹkan mẹ́rin àníkà wá sọ àníbi kọ́ mọ̀ásùfù nìjọba lè táàmù onífẹ̀ẹ́ rẹ̀ gbọ́n lẹ́yìn irun mọ́sálà ìmọ̀mọ́ wí aláwọ̀ àìní àlàzíkíríkà wàṣúkíríkà wàhásùn ìbàdàtìkà ó kọ́ abubakar pé ọ̀làmọ́ ìní sọ̀lám tó náà fi dúnmọ̀n kẹsì rọ fàlàyé kiri tónúbà ìlà àn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àdébí yìí sọ̀rọ̀ àbàkà tó ṣe àdúrà kan pé ọ̀làmọ́ ìní aṣáájú amẹ́ka ń tọ́lá láìlá ìlà ń tọ́ àdó àfọ́mọ́dá lẹ́tí lámú yẹn lídìí wàlámú yílá wàlámú yà kún láwù kò fún àná. àdébí ní sùnmù láà bọ́ọ̀mù lẹ́ni yìí ṣe kó tó sálámà yìí káwá wá foríjì lọ́dọ̀ lọ káwá máa dúpẹ́ pé adúpẹ́ fọlọ́ tó jẹ́ arúrun kí tá a rí kí ni ṣe nú ẹ̀ àdúrà ṣùgbọ́n àwọn àgbà lálẹ́ wa tó sẹ́lẹ̀ ẹnu ẹ mọ́mú ni ẹ mọ́ ti jáde kẹ́mọ́ ti jáde kí lọ fẹ́ ní kẹ́mọ́ tó ṣe <laughs> wọ́n dẹ̀ fẹ́ sàdúrà sí wọn nù ìgbà tó lọ fi àyè sí lásìkò gbàdúrà àwọn èso ẹ̀yẹ tó wá gbọ́ ilé ọ̀gbìn kí ní àǹtá fi sàdúrà yìí nípa fi sàdúrà náà ni kó jẹ́ de lárúbáwá wọ́n ní bẹ́ẹ̀ tí ó bá lárúbá láàyè ó lè sọ èdè míì gẹ́gẹ́ bí alimami Nawawi àtàwọn fáàmì ti sọ ẹ̀yin lè sọ èdè ní ṣùgbọ́n ìpìlẹ̀ ní kókó sọ èdè lárúbáwá kọ́lá wa. aha ṣe nípa ayé àti wà nù nínú àlùkòrán yìí a máa lọ pé kí ọlọ́run lọ pé fábí ayé àbíyèsí bá dàwó lómi náà àbẹ́ nínú ọ̀rọ̀ anábìá Muhammad lọ pé àwọn kan gbé wọn lọ pé kàbá náà máa ń wájà ní àfẹ́lẹ́ kọ̀ọ̀rán

ó yẹ ká béèrè lẹ́yìn kíni so hadith táwọn ń sọ ń sìn ní hadith anabi làwọn ń ìtumọ̀ tó ń sọ pé ní a ṣé ẹ̀tún máa gbọ́rọ̀ mí ìgbọ́ni lẹ́yìn tani lẹ́yìn ọ̀rọ̀ lọ ìgbà ọ̀rọ̀ ọlọ́run ìgbọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run lẹ́sìn ní ìgbọ̀rọ̀ tani ìgbọ̀rọ̀ ànẹ́bì torí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àìlè tí pé àti òlọ́ha wà àti ọ̀rọ̀ tó kódà ẹnu àyà mi ọmọ yìí tún la ẹnikẹ́ni tó bá tẹ̀lé òjíṣẹ́ pàkọ́dé àtọ́ àlá òun ta ni òun tẹ̀lé lọ. torí pé wọ́n tọ́ lọ tẹ̀lé ọlọ́ nìkan tó tẹ̀lé ànẹ́bí ìfikọ́tò ọ̀tẹ̀lé ọlọ́ náà ni ọlọ́ni ọ̀tẹ̀lé ànẹ́bí ọlọ́tẹ̀lé rárá. bákan ó tó fún a kùránì nù ó tó fún ọtọ́ bá lò pọ̀tí tá a ọ̀rí ọ̀rí inú kùránì ni lọ́wọ́ pé nítorí inú kùránì ọ̀fẹ́ tẹ̀lé ni ọ̀lẹ́ rẹ́sìn ọlọ́run bá sùn ẹ̀rí ọ̀lẹ́ rẹ́sìn ọlọ́run bá sùn ó ní èrò rákà tó ń kí ń bó lọ ti rí ó kọ ọrùn kọ̀ọ̀kan àyè tá a ti ń kí zakayọ zaka ni láti yọ kí láti yọ ọ̀rí yẹn nínú kẹrin ẹ̀rí kí láti bá rúkú ọmọ wí nǹkan bẹ́ẹ̀ wọn ní kàfá náà wọn àjáde nínú koran wọn ní ọ̀rọ̀ tó lójú méjì nípa níta rí inú koran ti ti wà bẹ́ẹ̀ ni wọ́n pé ẹni tó sọ̀rọ̀ yẹn tó yẹ pé níta rí inú koran ẹni ká tẹ̀lé ta ni ànẹ́bì náà bọ̀tí pé káyipẹ́ ní tó gbalẹ̀ o pé ní tó bá ti inú koran òun ò ní tẹ̀lé ànẹ́bì kódà kèfé nílẹ̀ ni yóò di o irú irú ìṣèlúta ló burú jù nù ó burú o èyí àkídà gidi kèfé nílẹ̀ ni yóò tiẹ̀ di kò ẹ̀ kò sí ẹ mọ olórí tí wọ́n sì sọ̀rọ̀ yóò ní àwọn ọ̀gá àwọn sọ <laughs> ẹni tí ìbára bí lọ́gbọ̀ọ́rọ̀ tiẹ̀ lọ́gbà tó lè ṣe mísèkì àníbi wọ́n sọ̀rọ̀ lọ́gbà tọ́lọ́run yìí kọ́ ọmọ yẹn ti kọ́ nílẹ̀ hàwa kìí sọ̀rọ̀ fẹ́nu ìyá ńlá wáyú yóò ha ìtàgẹ́bí bá sọ wáyú ni àníbi ní ìní òtítọ́ kùrán wà mí sílá òmà àwò wọn fún mi kùrán àti irun tó jọ bẹ́ẹ̀. àbẹ́ ìsọ̀gbọ́ kitabu mi bɛ maana alquran alihikima bɛ maana hadith yɛni ìsìnbáàtì mọ́mú ṣàfi àtàwọn ọ̀pọ̀lọpọ̀ náà àfa sálà ojú tó bá ti rí alikitaabu alihikima papọ̀ nínú alukoran kitaabu mọ́ tó kíni alukoran alihikima mọ́ tó kíni tó náà nígbà wọn sọ́lá ètò ẹ̀dùn sáyé àlébi tó lọ́wọ́ ara ti wa kò sàlàyé kankan kò lògbé sí ayé rẹ̀ láti fi ṣẹ̀ṣẹ̀ ọwọ́ ni tó bá rí ọ̀hún kan lù àlá ọ̀hún parí ọ̀tún ti sọ́ọ́ létí kùránì ni hmm? ọ̀hún létí kùránì ẹnu tó ti ń yọ ọ̀hún sí kíni ọ̀hún kùránì ṣùgbọ́n sàánù rẹ̀ ọ rí ìwọ ló nífẹ̀ẹ́ nu. rí náà ni pé ọlọ́run ti rán ọlọ́run sì ẹ̀rí ibùdó orí ìyá kan ibùdó sọ pé làánà ẹni tí bá ń fi kírun ó ní ah, níta níbi òsọ ọmọ lọ́fẹ́ máa ṣe kíni ọfẹ́ máa sọ yìí ní orí bí tọ́lọ́ ti sọ yìí o ìmọ̀ orí bí tọ́lọ́ ti sọ ó ní òrí nu kùránì tọ́lọ́ ní àmọ́ tunu kúrú ibi ni wọ́n ti ṣe tọba kàdàdà wàá rí bẹ́ẹ̀ olóòrí ibi ni wọ́n ti ṣe kọ́ ọgbọ́n tọ́lọ́ ni kọ́ àmọ́ àtàkùn rọ̀túlù fàkùtù yìí tálẹ́ ìgbà tí wàá mú wá bá yín o ẹ̀mú dání pàmò náà hákùn àní òun ní ara tó mú abáyé náà ṣùgbọ́n arábìnrin yìí òun èé ṣe kura níyà ó tètè abẹ́ ni àníbi mu wá ń tó tọ́ ń tètè hàn lórí pẹ́ ní ire ni ìgbọ́n tí yóò bá jọ́ ní ìfẹ́ nu yóò rìn ní kùránì sangili tí ń bọ́ tí rí wọ́n lè rí kùránì tún ni wọ́n lè gbọ́ kùránì yé kódà umaru sọ̀rọ̀ kẹ́ pé bùkátà tí kùránì tó ní sí ọ̀rọ̀ ànábi ojú bùkátà tọ́rọ̀ ànábi ní sí kùránì lọ kí ni ìdí eléyìí oníkẹ́tọ́ bá rí pé ànábi pọ̀tọ́ bá rí koran pé ẹ̀sìn nǹkan báyìí sọ́ọ̀tì máa ṣe kí ló tún lọ wò ọ̀dẹ̀ lọ wo bí ó ní ànẹ́bí ṣe ṣe òkè yí ákíyèsí amẹ́jẹ̀kírú gbàgbọ́ yìí kó dáa rìn wa ẹnikẹ́ni tó bá ti ní kó náà jáwọ́ mẹ́ẹ̀ léyìn bá gbé bẹ́ẹ̀ pàdé ọlọ́run <laughs> nǹkan ńlá ló lọ́ọ́ lu o ọlọ́run kò ṣàánú alẹ́bìnrin ti sọ bẹ́ẹ̀ kó tó kú pé àwọn ẹ̀kọ́ padà dé wọ́n jòkó fèrèfèrè kalé ni ọmọ nígbà yìí náà wà bẹ́ẹ̀ náà kó lè kùrán kùrán náà ló wà láàrin àtàwọn àti mọ́ wàjá náà sí min halalan min halalin halalin náà bí kúrò àbá ti lẹ́tọ́ ní kàlà àmọ́ lẹ́tọ́ àmọ́ wàjá náà min haromi harom náà tó bá ti léwọ̀ láàmọ̀ léwọ̀ ẹni tó bá ti síndí àwọn ògbàgbọ́ anábì ni ẹ̀yìn mọ̀ pé ní ntí n bá ti sọ ntí kùránì sọ náà àwọn kan wà pé àwọn inú afáwa yọ̀sán wọn náà láti máa bẹ ẹni máa bẹ dìbò ètò rẹ ẹni kùránì ọ̀nà àti àti tí ò bá takò kùránì lẹ́nu tiẹ̀ àdìsí takò kùránì wọn ni ṣé ẹ máa ń jẹja ẹ náà máa ń jẹ ẹ fún wa lẹ́yìn tí kùránì sọ náà ni pé ká máa jẹ òkú bẹ́ńté àbí wọ́n rí ibi tó ti du ẹja rí tó wá gbé àìsàn táítọ́sì ṣe ọ́ rí ojú ọ̀bẹ lọ́rùn ẹ̀ òkú bẹ́ńté ní táítọ́sì ẹ bá ń wọlé ẹ bá ń wọlé ẹ ẹ mẹ́ta ní táítọ́ọ̀sì kòrán ló pé ẹ̀rí gbọ́dọ̀ jẹ́ húrímọ̀ àlékún ní mẹ́ta tù húrímọ̀ tí àlékún ní mẹ́ta tù níta sí ilé ìwọ̀ fún yín ní òkun bèbè wọ́n bá tó wọ̀ lọ pé bẹ́ẹ̀ máa ń jajá wọ́n ti wá gẹ́tì pé wọ́n kò máa bẹ̀ wọ́n ní ilé ìsọ̀tẹ̀ mi ò láìkẹ́ ń tèmi mi ò mẹ́tọ̀tẹ̀ mi ò láìkẹ́ àti ìdílé ni mo láìkẹ́ gàrí kí lè láìkẹ́ ah, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ wá láìkẹ́ torí pé ẹlẹ́dẹ̀ la rẹ́rìí fún ààrẹ rí nínú kùránì ẹ wá dájú àwọn ni àwọn láìka a bá tó láìka ẹ̀sìn òun lè jẹ́ ìtìfẹ́ ló máa ń sọ̀yàn dùn ẹ̀ torí <laughs> alájà nu alukùránì tó yẹ kí n tánà ibi kọlọ́mà sùpánù nínú ọ̀tá àlè fẹ́ ka àwọn tó àníbi ló wá ka àbúrò bàbá ẹni pé ẹ̀lẹ́ bàbúrò bàbá yín o ṣe àbúrò bàbá yín ẹ̀rí ṣe àbúrò dáàdì ní kí n fẹ́ ẹ̀lẹ́ fẹ́ ṣùgbọ́n tá a bá ní káwọ kùránì nìkan láàdó pé à kùránì lágbà òyìn tí kùránì kó wa ìyẹn lè fẹ́ ni torí pé àrínú tí ẹni kò ṣùgbọ́n wọn bẹ́ẹ̀ àwọn yẹn náà ṣe làákàyè gbogbo àtàlẹ́bí ti mú wa kùránì lórí kíni ó ti sọ náà nù ọlá àlàmù. Ṣọ́gbà Abdullahi Ọ̀tà. Ìṣàlá ìgbà ẹni máa fi ètò yìí kọ́ sí.